أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم التسوج بقولة تجدون نقا شرح أبو صالح ونقا متن الأخضري في العبادات وفاوى أبو زيد عبد الرحمن بن محمد الأخضري رحمه الله وتعقى شكر الله ومبارك فصل رواتب الوضوء afa ní àwọn tó lè ìbàlùwàlá jẹ́ mẹ́wàá kéde jọ́mú náà kéde náà kéde láti náà kọ́bọ̀ ó bàjẹ́ ó dàrú tó lè ìbàlùwàlá jẹ́ àṣìdáàtún àtọ̀rọ̀ yá dẹ́gbẹ̀ fún lánà àṣìdáàtún làwọn ìròyìn tẹ̀sìn gbé rẹ̀ pétéròyìn yìí bá ti ń bẹ lára yẹn kò sí nípò ẹni tó wà nípò mara àwọn kan yẹn lè ìbàlùwàlá jẹ́ wọ́n á ti bá àgbọ̀ àwọn míì kìí ṣe àdáàtù sábàbí ni fún hada rẹ̀ ìtẹ̀lú àṣọmọ́rí náà rẹ̀pẹ̀lú àdáàtù àgbábó àlàáfíà afánífà àdáàtù ráhùn tọ́ka pè ní ìròyìn tí ó jẹ́ pé tó bá ti bá èèyàn lára ìròyìn náà ó ba àlùwà láti ń bẹ lára èèyàn jẹ́ inú ẹ̀yà gbáwò ni ìtọ́ bá ń bẹ lára rẹ̀ ó sì ti ní àlùwà láti ẹ̀tẹ́lẹ̀ ìtọ́ ti bàjẹ́ wọ́n lọ́wọ́ ètò ẹni ìgbẹ́ bá ń bẹ lára rẹ̀ wọ́n rí ìhùwẹ́ ní iṣó bá ń bẹ lára rẹ̀ wẹ̀lmẹ́bíyù ẹni tí mọ́bíyù àtọ̀ni àti mọ́bíyù àti wádìyù àti màníyù ní yorùbá àtọ̀nà láfẹ́ ní ìtúsí ṣùgbọ́n sábà bí tí mú mẹ́tẹ̀ẹ̀ta wá ní ó yàtọ̀ á padà sàlàyé fún wa nínú sí àyè sí ìtumọ̀ mọ́bíyù mọ́bíyù ń ba àlùwàlájẹ́ wàlúwádìyù wádìyù náà ń bá ti rí lára أغوان لو يشي أحداث لكن أسباب سببني ولي فاقي أحداث وقت والأسباب وهو سببي النوم الثقيل لأنه كده عشوائي ونقوم من شكني وقوم لي مرمي عليه فتنقل جمالي ètò jáde ọ̀làgbẹ̀dẹ ní ọkà ó ní anáwó sàkílù oorun tó nípa ìmàlùwà lájẹ wọlẹ́gọ́máà ìyẹn adákú dídákú ìmàlùwà lájẹ kí ẹ máa hó ìyà in publication kí ni kí ẹ máa hó ìyà bí ọtí ló mu nàbí nǹkan mí nà ló mu tí ó wá kó wá bá wá bí ọkọ̀ kókó pé lóbìnrin kò ní sìn ọmọ sága eré nǹkan yóò bá lọ wà dájẹ́ ó wà lókòbò lẹ́tù kí ọkọ àtìyàwó kí wọ́n kí ṣe ara wọn ni ó bá lọ wà dájẹ́ àbí pé èèyàn kí ẹ̀ka kí èèyàn kí ṣe èèyàn lọ́wọ́ fọ́jọ́ kàbíyàwó náà ni ó bá lọ wà dájẹ́ pẹ̀lúṣe wọ̀lá mùsùlùmọ̀rù ákí kéèyàn fọwọ́ bá obìnrin olóbìnrin mú nǹkan sọ̀dà làzájà pẹ̀lá níyàn ìrádùn wà ó wà jáde ha àbótí ẹ̀ àníyàn tó ní ohun tó ọ̀nà méjì ni kó bá a mú pẹ̀lú kó láníyàn àdùn ó dà kó máa rí ó àwọn ha àbótí ẹ̀ ẹ̀ má dà níyàn àdùn ó bá pé ní àṣùmọ́ tó méjì inú ẹ̀rọ àrágá lẹ́fẹ̀ẹ́ méjì inú ẹ̀rọ àrágá lẹ́fẹ̀ẹ́ ẹ̀yìn sábẹ̀rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ó ti ẹ̀rọ abẹ́ ó jẹ́ ó jẹ́ jàmíyàn abẹ́ ó ti bàlọ́wà rẹ̀ jẹ́ àwọn wà ìjẹ́ abẹ́ ha àbó ti ẹ̀rọ adùn náà tó mọ́dà níyàn yẹn fọ́ ó bá lè wà lájẹ́ wòmẹ́sù zakari kọ́ ọmọkùnrin fọwọ́ bá zakari ẹ̀ mú bíbá sínú bá sínú ìlúkàfù báyàpínlẹ̀ olùsáàtì àtẹlẹwọ́ ilé tí ẹ fi àtẹlẹwọ́ gbàgbé àtàrí mú lọ́mọkùnrin ló bàdàn lẹ́jẹ́ àwọn òbí báyàpínlẹ̀ àfọ́bìnrin àwọn orí etí àwọn ọmọta aha ọmọta tí wọ́n ti bá gàtà lè mú ti wọ́n hájà sí in maza ba malikiya ne ba ga kari a malikiya da kanani tí a bá ṣe ilẹ̀ méjì wá wà tí mo lánà sí àlàlá mi ti gbé àbí òbí jà àmọ́ dàbí òkú wọn náà tó bá lè ṣú ẹ̀kọ́ náà rà dàbí pé òun dá tó kọjá àbí òjà ìpè ń gíní tó kò já bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àná malikiya o wọ́n lè mú ọkàn ṣe ilẹ̀ méjì pé bóyá àbọ̀ ọ̀làlúwàlá ọ̀lọ́ṣàkàfí ní bá ṣe èèyàn méjì pọ́nà ọ̀làwọ̀n ti já a àléhìn lóòdù ọgbọ́dọ̀ lọ tún àrọ̀ láti rìn ilẹ̀ ayọ̀ fún náà lọ́wọ́ pọ̀ wọ̀síwọ̀sá àbíkọ́ ọba jẹ́ni tí àkáyè máa ń dààmú wọ́n ti wọ́n ti o sí ó lè sọ ọ́lẹ́ ó ní fọ́lẹ̀ mọ́ wáyé ìlú kan ṣe fọ́lẹ̀ pọ̀ ó kí wọ́n mẹ́ta ìṣèkọ́ wà lẹ́kọ̀ọ́ kọ́dà kí ó lóun ṣe èèyàn méjì bóyá ti ní ẹ̀gbìn àbóhun ti lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ fàìláṣẹ́ àlẹ́ yìí kò ní tún àríwá láṣẹ àríkùsọ́lá a àlẹ́ yìí gan zákàrí kùnlé lè má wala yẹ kó sínú ìfún sàyẹ̀ ìrìn ṣùgbọ́n tábà ní kó fọ àdákàrí ẹ̀ka tó bí má bí kò dé kó fọ ohun sàyẹ̀ ìrìn kó tó kọ rẹ̀ lé ìwé ọ̀fọ́. kí wọ́n ní mọ́bí wọ̀lì mọ́bí níta ń pè ní mọ́bí wọ̀lì má olùkọ́ ìjú ẹ̀yìn ìgbà ṣiṣẹ́ ọ̀rọ̀ ti tara ọmọkùnrin jáde nígbà tí bá ní adùn kékeré adùn kékeré ni tí wọ́n ti àwọn tó bá ta rẹ̀ jáde nígbà yẹn ń pè ní mábíyù so tí ó fi lé mábíyù lọ́nà kó ṣe ìlọ táǹbà onídàá tó rẹ̀ náà tí wọ́n ní máa mú adùn ó tẹ́lẹ̀ yàrá kí máa mú wá bí tàfà kò rí ìfi hàn máa gbóná obìnrin àwòrán lórí àbójú ẹ̀rọ obìnrin ó lè gbé ní ọkùnrin náà ṣe obìnrin rí tí wọ́n mú mábíyù jáde àwọn bẹ́ẹ̀rì yìí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn òkùnfà mábíyù nítorí àtàfẹ́ gbọ́ ẹgbẹ́ tí mábíyù bá ta ọmọ ọkùnrin jáde kò ní ní àti lọ wẹ kí ni ó ṣe ni ó tà ń bà oṣù méjì àti fọ́ nǹkan méjì àgbàtàrí rẹ̀ lọ fọ́sùlù lẹ́yìn ìgbà náà àyíká láàyè ẹ̀lù ìdí aláàbùtọ́ lùkọ́ yìí lè mú kàwà bí sẹ́ni tí ò bá sì sàlùwàlá sọ̀láàtú kò tọ́ fi hàn ọmọ pọ̀ lálọ́ lọ́wọ́ wọn sọ̀rọ̀ wà fún kò tọ́ ìwà tí ò dání sẹ́ni tí ò lálùwàlá ló ń fẹ́ kí wọn ó sì mọ̀ pé òun ò ní àlùwàlá ولا طواف كطب كل طواف ولا مس نسخة القرآن العظيم فلا تتقى فوقها قرآن نتوى أولاد ولا وما قوم بلي قائمة كتقى فوقها قرآن ولا جيل بها أصلا قرآن إذن اسم أعطوا قرآن على فلو بدي قرآن بياني فاتي على فلو ìgbà wọn kọ ẹgbẹ́ kòtò kọ fọwọ́ kẹbi tí wọ́n kọ kùránì bẹ́ẹ̀ náà wà láàjírí bì ha ọ̀dà nítorí wọn ti kọ́ bá kùránì máa fọwọ́ kà láì sí àlùwàlá ní kí nǹkan mi gbé ta tó ń ta àmọ̀ hmm? ń ní pé àwọn tó sọ tó takò wà láàbí ẹ̀bì àwọn ọ̀gbọ́dọ̀ fọwọ́ mu wà láàbí ọ̀rún ó dé kọ́dà àwọn ọ̀gbọ́dọ̀ sí igi fọwọ́ mu ó dì níbi má fọwọ́ gbà kó á yàn mú láyè èyí fi hàn bẹ̀rẹ̀ kó ìmọ̀ra gbọ́dọ̀ fọwọ́ gàgà mú ni àwọn òbí àbọ̀tẹ̀ wá bí igi mú ọlọ́kọ̀tọ̀. ilẹ̀ ni jùz àmì ha ẹ̀lẹ́mọ̀tà alámàtì àti tàbá ní pásítọ̀ á nìkan bí jésù á mọ̀ bí sàmáyáká bí ìdẹ́nìkẹ̀rẹ̀ abẹ́kọ̀ni táwọn èèyàn máa ń lọ mú lọ lé kọ́mọ ní kí o lè bọ́ kàn tẹ́lẹ̀ gbogbo wọn ni apáàtì tó wà lẹ́ni tó wà lè fọwọ́ kan páàtì wọn àyèmọ̀tà àlànà bíi tẹ́gbọ́ kàfẹ́ mi kéwù ni wọ́n ní o lè fọwọ́ kàn yẹn. ẹwà wọlé amásùtò lọ́wọ́ ìlú kùrán ní àbíyìn kọ́dà láwọn ọmọdé kéwù wa lóyún ayé gbásùn wọlé àti àwọn ọmọdé kéwù ọlọ́kì wọlé ìgbọ̀ràn sí nínú òkè ní ọgbà kéwù ẹwà kọ́ wọ́n máa jẹ́ wà lọ sí ilé kéwù wọ́n ti wá ń tàfẹ́ wọ́n ti wá ń mọ̀ ẹwà pọ̀ ẹwà mú wọ́n bá yẹ kọ́ sóra ní ẹni pé ẹjọ́ sínú ọ̀wá kí ló dùn. so ẹjẹ́ bí wà láwọn di sàlùwàlà ilẹ̀ ní mùtàálì ní fíìmì àpẹni tí ó bá fẹ́ kéwú náà ní ara wà láàmà ẹni sí àwọn mu'allimin yusahhihu àbí kó jẹ́ ká fa àfẹ́bọ́ kéwú tún ẹni tí ń bẹ ní wàhálà fẹ́ ó lè fọ́ kangana àwọn ẹ̀kẹ́ ẹ̀mọ́ fọwọ́ pàtó wá náà afáàní wọn sọ bí yìí fi mẹ́sìlẹ̀ kùránì kẹlẹ̀kẹ̀bìrì bí òfin tán ọgbàgbà lágbà kó fọwọ́ pàtó ó ní ìta àtàlàyé wọn náà ní ẹ̀kọ́ fúnkẹ́ ni ọmọdé ọlọ́run ọmọdé tó bá ń gbé wà ní káàkiri tí ń fọwọ́ kan pẹ̀lọ́wọ́ ọ̀tọ̀ pẹ̀lọ́wọ́ ọ̀gbẹ́ wọn ni wọ́n ní ìsìnmú àìláàmúnáwìrì ìyàwó àgbà tó gbé wà ní ọmọdé làábàáwí olólẹ́sẹ̀ ọmọkọ́ máa máa rẹ́ ó fọwọ́ kan wà ní wọ́n ní

àwọn olódò ẹ̀dá olódò ọ̀rọ̀ ìyàgbẹ́ta ọ̀sìmà àfáàrin bí nípa hùwà káàkiri ìrìnì dámi tún ní túnmọ̀ pé ń fọlọ́ òṣèré lẹ́kàn tó tí yàrá di fọlọ́ pé wọ́n wà kìfèrè wọ́n lè ṣíyá àdìrí lẹ́yìn ọlọ́run sọ fún òun ìjẹ́kẹ̀fèrè fọ́túlù àyẹ̀mẹ́ wọ́n yẹ̀jíbù lè gúúsùlù ní ìsàlẹ̀ àṣìyà ó sọ̀rọ̀ yẹn fún wa káwẹ̀ tàbátì nǹkan nínú mẹ́ta yìí tàbátì nǹkan nínú mẹ́ta yìí ẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀ bá dára gánábà gánábà jẹ́ ń pè bẹ́ẹ̀ ni kọ́kùnrin àbóbìnrin kí lẹ̀mí yìí jáde lára rẹ̀ yálà tí ó súnmọ́ ìyàwó ni àbósúnmọ́ kan ní yálà ó sùn ní ìtẹ́ǹkì ń gánábà gẹ́gẹ́ ni màá ní ìjù tó tàrà jáde tí yẹn bá ti dáhùn gẹ́nẹ́rà ó sì ọ̀rọ̀ ẹ̀fọ́ kó wẹ̀ wọ̀lẹ̀ haidu bó bá rẹ̀ jẹ́ tí máa ń bọ́ abóbìnrin yẹn lóṣooṣù táǹkìlì haidu ní ó sì ọ̀rọ̀ ẹ̀fọ́ kí ọwẹ̀ wọ̀lẹ̀ fásù tó bá rẹ̀ jẹ́ tí máa ń wá abóbìnrin lẹ́yìn obìnrin tán yóò sọ ọ̀rọ̀ ẹ̀fọ́ kí ọwẹ̀ a àlìjànà bá ti kùsùnà ọ̀nà méjì lèèyàn ń gbà dálà jábàbà áhàdúhùmá ọ̀nà àkọ́kọ́ tòwúdù ìmọ̀lì yìí kí màní jáde látara èèyàn bí lẹ́zà ní jíjáde tí ìwọ náà rí àdùn kó jáde mọ̀ ọ̀táàdà tí èdè bí àárẹ̀ kan ló ṣọ́ ọ́ بلذة معتادة إيران أعد صميم يماري أترك مني جد للفاقوري مني في نوم بيا إنسان لوري لا يعني أو يقظ أبي إتعين للجنة كيوسو لا جولة بايني nígbà náà ló rí ẹ lè rí màníyù ní ojú ayé láìsàn bí jìnnà àárín bí ó ọ̀nà kejì tí ìyá lè fi dáhùn yánábà tìlú màníyù màdìbò lè àṣà fásitì dára ìgbéra rẹ̀ lọ́wọ́ ẹ̀ múta lọ gbé ẹ́ ọwọ́ ilé ọ̀rọ̀ ìjòwó màdìbò lè àṣà fásitì kí nǹkan ọmọkùnrin tó sákamá fèrè fàbùkí sára nǹkan ọmọbìnrin eré náà lè fa gbẹ̀yìn ó ti dára màníyù wà má lọ́rọ̀ á sí màná mi yìí ẹni bá ọ̀rọ̀ mi rárá yìí o ẹni bá sùn kò sọ̀rọ̀ wa tó wá rí lójú oorun kẹ́ ẹni náà wúlò jẹ́ àmì ó dàbí ikọ̀ ń bá obìnrin làṣàṣàṣàṣàpọ̀ lójú oorun ló rẹ̀ o ọwọ́ ju wọ̀lẹ́mi yẹ kò wúdi nínú ní jù àtọ̀rẹ́ wà ó kó àtàkùn ṣe àtọ̀rẹ́ wọ́n ti wọ́n ti àwọn tí mo náà ti ké mo ń sọ báyìí pẹ̀lú ọmọbìnrin wọ́n ní kí wọ́n tọ̀ ń kọ́ fàdé àlẹ́ yìí ọ̀dọ́ àwọn lára rìfán ẹni tó sùn wà káàmìnà húlù dáàrẹ̀ ó wá dàbí pé ń bóbìnrin tàbí pẹ̀lú dòrò ó wá jí ìwọ̀lẹ̀ mìíràn nínú mọ̀ ní yíò kòrò nípa mọ̀ ní fàlàṣẹ́ á aláìyí kò ní nǹkan tí ó wẹ̀ yára ò sọ́wọ́ ṣùgbọ́n wà máa ní wájá dà fi ìfá obìnrin mọ̀ ní yá ó ń tọ̀ ń sún ó bá jí ó wá sí àkásọ̀ ní tutù yìí ní àwọn òkùnkùn tó fi kẹyọ̀ ومن وجد في بابه منيا يا بسا bí ọkọ̀ fẹ́ fọ́sọ̀ rẹ̀ láàárọ̀ lówó tó kí ojú rẹ̀ kí o dábà ọmọ ọ̀tí àmà ní ìlú tó ti gbẹ lára aṣọ ní lára aṣọ mọ́rọ̀ rẹ̀ dápọ̀ ní ipò rí mọ̀ ní ìlara aṣọ rẹ̀ láyẹ̀dẹ̀ rí màtá àfọ́rà ọ̀rọ̀ àmọ́ta olóbẹ̀rẹ̀ lògùn tá sàlà ọtí dára kẹ́lẹ̀ dẹ̀nà màdí orí sàlà sọ ẹni mẹ́lùmí ọ̀wọ́ ọwọ́ ọ̀wọ̀ jánẹ́bà nígbà tó bá èyí méjì wà ẹ̀ẹ́dà máa sọ̀lá ní áfírí náà mọ̀ ọ̀kí tí ẹ bá rí màní ìlara rẹ̀ tó ti gbẹ ìtura rẹ̀ ní pé ó ń sọ ó ti máa ìwọ̀n pé dáhùn fẹ́ mi káyà ní pé ó ń sọ aṣọ láti ayé àná ìdájà òní ojú wa mọ̀ bẹ̀rẹ̀ kí n lórí àná olùkí yánpé olùkí mágúbí olùkí ṣáì olùkí àgbà ó wá dọ̀ sán yìí ó kẹta kí eré ìlàpọ̀ mi ìwọ ló kílá Ó mú tó sùn lórí aṣọ ló ti gbọ́ ìwọ̀n tó fi kí bẹ́ẹ̀ nǹkan ọwọ́ wà sọ lọ́dọ̀ bá máa kìlọ̀ ẹ̀kọ́ jẹ́ ní àfi máa gba ilé ìrọ̀tún wọn o ṣe bá dáa bá ní ọ̀rọ̀ tí wọ́n bí pé ẹja tí òṣèlú àná ẹ̀yẹ lẹ́sẹ̀ nǹkan tó ti mú lórí láti fi ń dá bájá nínú mọ́tàdé tiẹ̀ gbogbo táà ní ìtàwé sọ láwọn ẹ̀mí láwọn àbá àti tí wọ́n gbé lé lórí ó sì lè má ń rí Ìjáde ìrọ́nà tó ń gbọ́ ó rọrùn ẹ̀rọ ìlú ṣe ẹ̀rí. Fọ́sùlù lẹ́yìn bàdá àyẹ̀mẹ́ fọ̀dọ̀ ìdìbò kó sí. Àwọn ọ̀rọ̀ ẹ̀yẹ tá a gbọ́dọ̀ mójútó tí a bá bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ jánábà. Ṣéyé àníyàn ti ẹ̀ ń lọ ṣòro rẹ̀. Àkọ́kọ́ gbọ́dọ̀ dàmíyàn nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí wẹ̀ jánábà. Wọ̀lùkọ́rù wee kiya wa dalikun aure kuma da ke rubu ki a kawo ba ara cewa ya wani wani bai wajen ba kuma ka sa na fulaya ko yi ne ya ko ci yawo tulawi ko ci da ko a dalikun min fara ibil ọwa gbọdọ ne kó má fa apákà lẹ̀ dá apákà sí o nínú àwọn ọ̀rọ̀ yẹn àlùbọ́sùn lọ́dọ̀ àbáwọ̀ málìkì ni ẹ̀. wò súnà nù àwọn súnà àwọn málìkì àwọn ní àkàpé sọ̀rọ̀ ìlú fọ́s ẹ̀yìn náà kọ́ súnà nù fọ́s ẹ̀yìn náà kọ́ sọ̀rọ̀ ìlú fọ́s ó dà wọ́n dàbí mi ó kọ́ ní àrùsáàn sọ̀rọ̀ ìlú súnà wọ́n ní bọ̀ málìkì èyí sábà ní àrùsáàn nù tó súnmọ́ jùkọ́ táti báwọn ní ìpè náà òní jẹ́ kíni ní jẹ́ fọ̀rọ̀ ìgbọ́dọ̀ tó pé ní wọ́n ní wọ̀súnà nìhu àwọn súnà abẹ́wẹ̀ rẹ̀ jánábà lọ́sùn ìyàdé a ní àlùkò àti àtàǹtàkówá kòlùsùwò ní erùkú wájú ní atákejì káfọ kòháìnì nínú súnà ìwé lídẹ́ kọlùwùdù bá a fi máa ń ṣe níbi àlùwàlá náà wọlùmọ̀dìmọ́dọ́tù ààyọ̀ nínú wọlẹ́tìnsáàpù ààfin omi símú wọlẹ́tìnsáàrù ààfin jáde wọ̀gọ́ ìlò sí máa ń fi ìlú ùgùn símúlí a gbọ́dọ̀ kọ sí máa kún obìnrin sí máa kún alùpùpù ọgọ́sùn sí máa kún obìnrin a gbọ́dọ̀ kọ sí máa kún obìnrin mo náà pè ní sí máa kún obìnrin tó yàtọ̀ àbá padà wá sí fún wa ọba ní wàyí yẹ sí máa kún obìnrin ẹwọ ìwòye àdàkí láti ṣèrò àtó wà níbi etí máa orí ìwòlí káyé pé omi débẹ̀. wọ́n máa sọ ẹ́tùl obìnrin ẹ wá rí etí ẹ̀rí sọ́nà ẹ̀rí dáàrìsì nípa bí abọ́ etí òní pẹ̀lú ìfọ́fà ilé sọ ẹ́tùl obìnrin etí ń jẹ́ tí ó nà lára etí wa fàyẹ́dì bùgásìlù zọ́ọ́ lórí ha wọ̀dà a agbọ́dọ̀ pa pápákọ̀ kakátọ́fọ́ inú náà ìwẹ̀ ni ẹ̀ o wọ̀fọ̀ ìlú àwọn nǹkan tó jẹ́ nǹkan ọlọ́lá ká gbọ́dọ̀ ṣe nínú gbọ́lábá nínú wíwẹ̀ àlùbìdá àti bíbọ́sì nàìjíríà àkọ́kọ́ táǹbà nàkàlẹ́ ìtí ẹ̀dúwà àkọ́kọ́ fọ tó mẹ́rin zákàrí ọkùnrin yóò wá fọ abẹ́ tiẹ̀ obìnrin náà fọ abẹ́ tiẹ̀ wọ́n ní fọ fọyẹ́ ní wí ń ẹ̀yẹ́ dá ní pé tí mo ń pọ̀ yín kọ́ o mo fẹ́ tẹ̀sùn ìyẹn lẹ́yìn ti lè gbẹ̀sán tẹ̀sẹ̀rí náà tó wọn náà ṣe tẹ̀sẹ̀rí ó náà sálọ alákọ̀ọ́ni alákọ̀ọ́ni wẹ̀ ṣe rán ẹni lè gbẹ̀yọ bá ti wọ tọ́lẹ̀tì náà ẹ̀yin bá dé ti wọ tọ́lẹ̀tì òun náà dáàbẹ̀ ti ẹ̀ náà wọ tọ́lẹ̀tì ẹjọ́ Ya ẹ̀kọ́mọ̀ sí àwọn ọ̀gọ́rọ̀ kan sí. fún màá àbọ̀ ẹnu òfú lẹ́yìn ìgbà náà ẹtì bá nàka ẹ wàá fọ gbogbo àwọn oríṣiríṣi ara àgbàlá kí ni àdó òfú àlùwájú àlùyàdáyì àrùwá àrùwájú ẹ fọ àwọn oríṣiríṣi ara àlùwàlá wọn ní súnà ní pé ẹ̀kọ́ kan ní kẹ́ ẹ fọ́ nígbà tí náà ọdún ẹgbẹ̀rún lẹ́yìn ìgbà náà tó máa àìlẹ̀ àjẹta bí ẹwà bẹ̀rẹ̀ tó máa dára sí ara yín látókè wọ̀tàkìlì ṣùgbọ́n sì lè wá àti tẹ́ ẹ bá sáré wà ẹ wá sí wíwẹ̀ ẹ̀mí ẹ̀ka ní pé ẹ̀fún mi fọ́rí àti nínú àlọ́lá pé lànà ṣe ṣùgbọ́n nínú wíwẹ̀ ẹ gbọ́dọ̀ mẹ́ṣọ̀ sínú àdìsí ni kẹ́ ẹ̀fún mi sórí ní ẹ̀mẹ́ta wọ́n àbí ọ̀nà ẹ̀mẹ́ta وتقضيهم شك جسد الأيمن تبالي ẹgbẹ̀rún kíkẹ́ tó fọwọ́ àlàáfíà ẹ̀fọwọ́ kẹ́kọ̀ọ́ gami lápá àlàáfíà ẹ̀dàmjí apọ̀ ọ̀tún bákanáà ní àná ń sọ̀rọ̀ ìfọ̀ nípa àìlùwọ̀lá ní kí ńlá kìlú náà alẹ́fọ́ mi bẹ́ẹ̀ náà kí ńlá kìlú máa yìí náà ń bẹ òkúṣà kí ńlá kìlú máa yìí náà ń bẹ níbi afẹ́ wẹ̀wò wọ̀tẹ̀kùlí ìlú ká ṣe ìdánisára díẹ̀ dẹ́ alẹ́ àbọ̀ lórí àwọn oríṣiríṣi ara wa ẹ wá gbọ́ àfààní wọn máa ń láti ya lómà lómà ní ibi tó mi ò dé àyùmọ̀ ara rẹ̀ fún mi tí ẹ bá wọ́n ti rọ̀ lẹ́nà kàmí tù ọwọ́ gbàgbé àdúgbò kó mi dé àyè ká àwọn ọgbọ́n àbí ẹ̀yà ara kẹ́nu ẹ̀yà ara ká máa ń wẹ̀ ká bá fẹ́ ṣe ìdáná ọgbà gbé pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlà ẹ̀kọ́ sí ṣéyìnà tàgbàfórì kété tó bá ná tí àyìnbá tí fọ ebi ọwọ́ sáré lọ fọ́ padà ṣùgbọ́n o ìgbà mi bẹ ẹgbẹ́ yìí aṣọ ó gbàgbé ni ẹ̀rọ àti tí a ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìmọ̀ orí jẹ́nẹ́bà kan ní ọ̀ktọ́bà fọ́ọ̀tì jẹ́nẹ́bà ìyẹn rántí mo rántí ẹ̀ ìyẹn rántí fún apá mi ó kẹ̀dá à wọ̀lọ́wọ́ bá àdàtì àárẹ̀ ó jẹ́ pé lẹ́yìn oṣù tẹ́lẹ̀ tó rántí pé jẹ́nẹ́bà kẹkẹ rẹ̀ ń torí ẹ̀ẹ̀fọ́ apákẹ́ nínú àwọn apá ọ̀rọ̀ àyàn tí ẹ fi ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ nínú bí ẹ kẹ́kọ̀ọ́. àfa ni ọ̀ọ́sàáré lọ tètè ìtàkàfà ní sàrè àfa e ó wọ́n ti lápá bí ọ̀fẹ́ méjì sáà ìdábẹ́ ìdí àwọn ìṣòwò tó àwọn ìṣòwò àwọn ọmọ ẹgbẹ́ ìdílé kápọ̀ ẹsẹ̀ wa alákọ̀ọ́lẹ́ ìwà wàbí ibi àti máa ń jẹ́mẹ́bà sáàkọ̀kọ́ fọ ẹsẹ̀ mẹ́wàá mẹ́wàá ó ń sọ̀rọ̀ ń gbé àlọ́ yìí wá ń wọ ẹgbẹ́ mẹ́wàá kò wá wá ní ẹ padà fọ ẹsẹ̀ méjèèjì ó wá ń tà kò wá fọ ẹsẹ̀ méjèèjì náà ètò wà lọ kí kí n lọ. áfíà túwì ọlọ́wọ́ ara rẹ̀ kí ọlọ́wọ́ ọlọ́wọ́ lọ padà fọ́ ẹ wá dé kí ọwọ́ àlọ́kọ́ ọdún rẹ̀ ọkùnrin ni ọkùnrin rẹ̀ lè jù. ó ní wọ́n àádà máa ń tán ńlá kọ́bùlà. ìrùbá wá kí lẹ́yìn kan tó fọ ẹsẹ̀ the latest yẹn ọlọ́pàá. ṣùgbọ́n wọn ni pẹ̀lú méjì àmúgbé bọ́ ṣe láti pé ẹsẹ̀ tí yìí máa ń ẹsẹ̀ ní ìmọ̀ pọ́ńdọ́sì kété tọrọ rántí lọ sáré lọ fọ́ ẹgbẹ́ rẹ o kété tọrọ rántí pé ẹsẹ̀ yìí mo jẹ gbèsè àìfọ́ ẹsẹ̀ níjọ́ kẹsì ń ṣe ìrẹ́ gánábà ọwọ́ sí sáré lọ fọ́ ọwọ́ ọ̀nà ọ̀nà tí wọ́n lókè rẹ̀ mọ́ pẹ̀lú ìsìn ọwọ́ tọ̀ lọ fọ́ lásán ni ọwọ́ dẹ̀ lọ tó wọn tí ọtí láti ọtún wọn náà ọtún wọ́n ń àkọ́rọ̀ ha ṣùgbọ́n tọ́ba tó wà lọ dìlé ìlọ́fọ ẹsẹ̀ méjèèjì lẹ́yìn tí wọ́n ti rántí bí ọ̀sìn rántí ń fi ọ̀rọ̀ ṣọ́ọ̀lá ọ̀rọ̀ tí lórí màmá bàbá bá ọ̀rọ̀ tí ìjà lórí rẹ̀ ọ̀rọ̀ àti ìjọba fún ẹsẹ̀ méjèèjì kan fún ìrìn tí wọ́n lọ jùlé rẹ̀ wẹ̀yìn ọ̀rọ̀ ọ̀hún bá àjàdí pẹ̀lú yìí bọ́ bá lọ jùlé fífọ ẹsẹ̀ tó rántí lẹ́yìn ìfàdùwà yẹn lẹ́yìn tó rántí ẹ̀ bá kọ́ náà bọ́sùn ipò jùlé ẹnu mẹ́sàn-án wọ́n ní ìwé ẹjọ́ òun jẹ́ yìí ó ti bàjẹ́ ọlọ́tún rẹ̀ nínú ilé tí ọ̀ bá di ilé rẹ̀ kí lọ́ọ́ ṣe ibi tí wọ́n gbàgbé nìkan ní ọ̀ọ́pọ̀ ọ́ sì kí ìrún kí ó gbẹ̀yìn sí àṣẹ ọ̀dà ìdílé àwọn yòókù bọ́n mú wọn lọ di ilé rẹ̀ wọ́n ní mélòó tàwọn o gbàtẹ́lù àbọ̀tún ìwé ẹjọ́ náà lọ́wọ́ ti bàjẹ́ ọ̀tún ìwẹ̀sẹ̀ àyàfi ẹgbẹ́lẹ̀ ẹ̀kọ́ ní fẹ́lẹ̀ òun mi fẹ́lẹ̀ mísáàlù ọ̀sẹ̀ náà lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ ni ebi ká lo mísáàlù ẹ̀yà ara apá ọ̀ apá àlàáfíà tí èèyàn ti ìyẹn wẹ̀ ebi wá wẹ̀ apá ọ̀tún ìbẹ̀rù sí apá ọ̀tún kò wá ń dàmú sí apá àlàáfíà tó tí ó ní ṣùgbọ́n máa pé n tí ò rántí sí èèyàn ẹ̀yìn kẹ́nà sí àgọ́ ìròbó bá pé inú àwọn oríṣiríṣi ara tá a máa ń ṣe àlọ́ ni bí ẹ̀sẹ̀ àlọ́ ìfọ̀nàmọ́ ẹ̀ka àwọn àdájọ́ bá ti ṣe látàrí kọ́ òdìdó lọ. lọ ni pé pẹ̀lẹ́ ó ń tọ̀ ó bá ibi tí òun ti ṣe inú mìsọ́lì akọ ẹ̀jẹ̀ ni. àti ọ̀nàlì ní ọ̀pọ̀dà tún ọ̀rọ̀ láti ṣe fáwọn àwọn mi àwọn àdájọ́ bá ti ṣe lẹ́yìn ìgbà yẹn ó ti bí mi dé. kéèké gbàgbé láti ṣe لا يحل للجنوب قصصا لكل جنب لا دخول لمسجد قوم ثلاثة ولا قراءة القرآن بقول قرآن إلا الآية أو آية توقع ونحوها أبن تسمع آية توقع للتعوذ لبس ولا تتعذر يعني ما في جانب للحال لكن القوقع وآية الدار ما قال ما أصدق وأنا ما أدري أنا القطاع wọ̀lá yàjúzù lè máa láyà kò dírò alẹ́lìmá ìrìbá ríbi wọ́n ní èrè ọkùnrin tọ́nà kọ́wà lè fò omi tútù ẹ̀ ẹ̀ẹ̀sì ní ju omi tútù lọ lè yí ẹ̀ẹ̀sì lómi rẹ̀ ní ẹ̀ẹ́bí ti fi tẹ́bí ti omi wọ́n ní kò tọ́ ẹyẹ àti àgbà ìjẹta ọdún ẹ̀wọ̀ rẹ̀ ẹ̀rọ mẹ́ṣọ̀ pé omi omi tọ́mi tí tútù lọ wọ̀lá yà kò dírò alẹ́lìmá ìrìbá ọ̀sìn lè fi omi tútù ẹ̀ ẹ̀nìyà àti ẹ̀dọ̀ gẹ́gẹ́ ògbọ́dọ̀ súnmọ́yàwó àṣà yóò ìjẹ́ àlà àti kó gbé nǹkan jẹ́ irinṣẹ́ tí ó fi wẹ̀ kalẹ̀ ó mọ̀ pé ń bẹ́lẹ̀ àyàfi ilẹ̀ ẹ̀yà tẹ́lẹ̀ màfàlẹ́ ṣe ààrẹ àfi kí lẹ́ni pé ó kàn lálẹ́ àgbègbè súnmọ́yàwó àlá lórí ńlá ẹgbẹ́ àlá ní owó tó tó ti kẹ́bíkà mọ́ ọgbọ́dọ̀ òjẹ́ tí tí ò lè lépa rẹ̀ ọ̀nà ẹ̀kọ́ nítorí ìgbà náà mọ̀ mọ́lì kò máa fọ́ mọ́lì kì lọ́wọ́ pé èèyàn ò lè ní opportunity kéèyàn fẹ́ ṣe tàyà múmú ń pe lóko lè lo omi tútù káwọn ní kí ni di oṣù mọ́yàwó rẹ̀ dà nígbà náà wọ́n lè tí ẹ máa ń ka fídíò ìgbà mi àwọn nǹkan mi bẹ ní ọmọ sílẹ̀jì létí wa àwọn àtàn ń gbà mí pé mo tún máa ń sílẹ̀jì o èyí sọ ọgbọ́n orí láti máa ń sọ o pẹ̀lú báyọ̀ ń dára títí lójú ọkọ̀ ọ̀dọ́dẹ́ àbáńtọ́ sọ lọ́nà ogun ẹ̀ni wọ́n ní ẹ̀rí kọ̀ láti wọ́n fi jòkótì bí ẹnu kò wáyé bí ẹnu súnmọ́ ni bí ẹnu àgbọ́yé kan ní àgbẹ̀fọ́ alẹ́ kan èyí lè mo dáhà tó àmọ́

wọ́n máa kọ́ báyìí náà lọ́wọ́ máa wáyé tí kí ó tún dàgbà sókè lára wa sí a ò máa wá ké síra ìtọ́sọ ń dóní ẹ̀rí ẹ̀rí ẹ̀rí yẹn kọ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kó fi tẹ̀yà mú àlàyé nípa àtẹ̀yà mú ẹ̀rọ lábẹ́ni òní ẹ̀fẹ̀ wọ́n ẹni tó bá ṣe ìrìn àjò náà máa lè tọ́ bà pé ìṣètò yà múlù gẹ́gẹ́ ẹni tó ní gẹ́gẹ́ ní olùsìnrìn àjò. Èmísìn, wọ́n ní tí máa ń gbé olùsìnrìn àjò ṣe tọ́yà múmu tí wọ́n lè máa fi àṣẹ. Mọ́jẹ̀ ẹ̀mú ni kó mọ́jẹ̀ pé ìrìn àjò tó ń fi ìrìn àjò ẹ̀sẹ̀ ni wọ́n fà lọ́wọ́ lóṣooṣù kérésì. Èmísìn, ìyẹn fẹnu takun tó ọba ti mà. Tó ọba ó da àtẹ̀lẹ́ èmi ò má èmi ò tí kà á jùkọ́ ní kò sí lọ kò sí ó ní ìtumọ̀ ìdè àdáni tó yẹ lákà pẹ̀lú tọ́ba ní èmi ò má tẹ́lẹ̀ má lọ́wọ́ mọ́ kò sí dàmá ní ó fún ọ ní ẹ̀rí tí ó mọ̀ ẹ̀kẹ́ dábàá tí ọ rí pé tí ẹ bá tó ìrìn àjò ẹ̀sẹ̀ kò gbọ́dọ̀ gba orúkọ ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bà ìjọba tàbí tí a bá àjò ẹ̀wọ̀n olókùn náà olókùn èlò lókun náà yàtì ní méjì ìyẹn lè wá sọ́ọ̀tì lẹ́mẹ̀ló fọ́tẹ́lẹ́lò lọ́mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ní dáàmú láàrin ohun ìwọ̀n méjì jẹ̀gbẹ̀tọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ní ìṣẹ́ àti kíni mọ́bí bóyá àwọn ilé ẹ̀kọ́ àti ẹ̀rẹ́ rúkọ́sù pàpà àwọn rúkọ́sù pé ọlọ́run bọ̀ wá lẹ́kùn bónọ́ọ̀sì pé àwọn àfáà ní ìwà ní àyà sí ìrìn àjò tí ìyẹn bá lọ fi tẹ́lọ̀ ọlọ́fẹ́ bìí búlọ́ọ̀sì ọlọ́fẹ́ fi lọ pé mo búlọ́ọ̀sì ọlọ́run láyé ìfẹ́ ìfẹ́ lọ́sọ́rọ̀ wọn náà gbọ́dọ̀ lọ nínú àwọn àti dúró lórí ìjù yẹn wọn mọ̀lẹ́kì wa ti ìwà ìyàkẹ́ ni wọ́n mú Ahmed pé tí abáyé nìkan nẹ́sì ọfẹ́ tíráàmù láti lè lọ sí lọ́run láti fẹ́ lọ jáde ẹni rọ́bì kan ní lọ́run ọwọ́ adókòkò sọ́ọ́ ah, àsìkò bó wọ́n lọ ọ̀pọ̀dọ̀ tí gbórí rẹ̀ ní ákàmẹ́lò ákàméjì mẹ́rin lọ́kì tó pé ìrìn àjò kọ́ ọdún kọ́ ìrìn àjò ìrìn àjò ẹsẹ̀ ní àwọn ìhùn ẹlọ́lọ́wọ́bò ní ẹlẹ́sẹ̀tọ̀ aláìlẹ́sẹ̀tọ̀ lọ́lọ́gbọ̀n gbọ́ ní oníkàlẹ́mọ̀ kí ní wọ́n lè mọ́ mọ́lìkì bẹ́ẹ̀ bá ti tẹ̀yìn àjò ẹsẹ̀ èèwọ̀ ní nígbà kébí máa pa ájú bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní wọ́n ẹ̀sẹ̀ yá wọ́n mú lè mú sàfihàn fi gbọ́dọ̀ lè máa ṣe yà. inú olùkọ́sù sọ́fẹ̀rì àwọn ẹ̀bùn tó lọ fún olùsèyàdé wípé ó lè gbé táyà múmù àwọn àbá yìí yẹn yóò ṣe pẹ̀lú mẹ́jọ mú kí ó jẹ́ ti ìgbọ́dọ̀ lè máa ṣe yà kí ní àjò mẹ́jọ yẹn àjò ẹsẹ̀. wọ́n ni màrí ìdù inú àwọn tó lè ṣe táyà múmù ni ẹni tó sàárẹ̀ ẹ̀wá tó ọ̀dọ̀ ẹ gbọ́dọ̀ ṣe é fún ju ju ìwọ̀n àwọn èèyàn kẹlọ wọ́n sọ ya mú wọ́n sọ̀rọ̀ àti. a máa ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá àwọn àwọn olóyè wọn wọ́n kàn sọ̀rọ̀ ìpínlẹ̀ àná kan síra rẹ̀ ìmọ̀ ìmọ̀ ní kiri lọ́dà àbùdó ńkọ́ wọ́n sọ ya mú wọ́n sọ̀rọ̀ àti. àwọn náà fi làtì tí a bá ń jẹ́ onílé òṣèrìn àjò kò sì rẹ́ òun náà lè ṣe táyà múmu ìfẹ́ wọn sọ kòrò ń jà ọ̀rọ̀ kò tìyà nǹkan ọ̀rọ̀ tó wà lè ṣe tí a bá máa lè ṣe tí kò bá rẹ̀ ẹ̀rọ agbóhùn mi bẹ̀rẹ̀ ní àgbóhùn ẹ̀rọ ẹ̀rọ lè lómi wọ́n ní kọ́ má sì ṣe ìdààmú má lè fún ẹ̀ ilé rẹ̀ bẹ́ẹ̀ kó yọ ẹ̀ ó súnmọ́ kó lè ti ń ta ẹ̀ báyìí kí a yẹ kó lọ ẹ̀jẹ̀ orí àti àgbọ̀ ọlọ́gbọ́n báyìí pé ọ̀ ah, sí ìwọ́kiri nígbà tí òun wọlé ẹni tún yẹ́pìrì fún àti òun ló káṣẹ́ gbọ́n pẹ́pẹ́ lẹ́kìn àmìlẹ́ gbọ́n fún mi ọ̀ọ́dún mi tó tó lè mú ọ tó fẹ́ àníyàn tó ń bẹ́ẹ̀lẹ́ tí ó tẹ̀lé ọ pẹ̀lú ìdá kan fa òru dàwọ́ òsì ha wọn bá ti dé kókó ń bẹ̀rù sí àbùrò sí ó lọ. wọ́n láti ẹ̀ mọ́ wọ́n ní kí yàn bá jẹ́ onílé ẹ̀ẹ́dẹ́ tí ó ní àjò oṣù ya tí wọ́n náà ọ̀fẹ́ nàbílà dùhà ọ̀wà lọ sí àwọn ìdùhà ọ̀hún ẹ̀yà àbàtì ìyẹn ti sára mímú fún náà sílẹ̀ nígbà tí yàn jẹ́ onílé tí ó sì rẹ̀ wọ́n náà jùmọ̀ ọ̀dọ̀ tí wọ́n wọ́n lè yẹn ti fún wọn jùmọ̀ wà lájà náà ó ní lọ kí wọn náà ilá ìdáfẹ́ àìyáná àléhìn gànáza tù kí gànáza òun kó sọ̀rọ̀ yàn lé lórí bí ìtàn bàbá rẹ̀ ló kú ìyá rẹ̀ ló kú ọmọ ìyá rẹ̀ ló kú ẹnfẹ́ pé ó sọ̀rọ̀ yàn kọ́ kí òun fún kọ́ kí òun fúnra ni ó kú ọ̀wá lómi àbó rẹ̀ lómi ọwá rẹ̀ sómi fúnra àwọn ọmọ yẹn. ọ̀fọ̀rẹ́ ń sọ̀yà mú àwọn nǹkan tó wá sọ̀rọ̀ yàn ní àmì púpọ̀ àníyà àdàníyà wọ́n sọ̀rọ̀ nítorí pé ní sọ̀rọ̀ ní gbogbo tó bá tara rẹ̀ jáde pákúté rí sọ̀rọ̀ ní ògiri sọ̀rọ̀ ní sọ̀rọ̀ gbogbo tó bá tara rẹ̀ ó yẹ ní fáànù gbẹ́lẹ́ tó sọ̀rọ̀ ní ọ̀tọ̀ tó lù náà sọ̀rọ̀ àrẹ àwájú ìlàbù sókè yẹn wá tó má kí yẹn fi ṣe tẹ̀yàmù wọ́n má tó lùwájú inú àwọn tó jẹ́ ọ̀rọ̀ yẹn tẹ̀yàmù mi ní kíni káfùnrin pa ojú wa ọmọ tòlì àdéhìn ní káfùnrin pọ́wọ́ wa méjèèjì ilẹ̀ àdìkò wà ní débi kú òwà méjèèjì wọ̀dọ́rù bẹ́tìlì àrùbí òòlà káfò owó káfì bẹ́ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ lákọ̀ọ́kọ́ inú ọ̀rọ̀ ya ìpẹ́mọ̀ ni wọ̀lùfọ́ọ̀rù tí èèyàn fi kíákíá wọ̀dùkúrù ni wọ́n fi kásìkò ìwọ́n ti wọlé èèyàn ṣe dáhùn kalẹ̀ wọ́n àti àwọn obìnrin wọ̀nyí ọmọ ẹgbẹ́ lọ́la látàdórí owó bá ti kalẹ̀ kájíkà ẹwà ti kalẹ̀ kí ló tó wọlé ọ̀hún mo yẹ ṣe àmú kalẹ̀ wọ́n ní mo yẹ ṣe kalẹ̀ òdòkúrò ló wá sí àsìkò gbọdọ̀ wọlé wọ́n ti fọ́ owó fi sọ̀rọ̀ kọ́dà àsìkò tí yóò ṣe fẹ́ àwọn ọmọ ó ti gbọdọ̀ jẹ́ àsìkò tí yàrá fẹ́ kírun ó làwọn yẹn àwọn yẹn sì gbọ́ yé nígbà náà fún ìgbà ìwọlé tó lọ́pọ̀lọpọ̀ àwùjọ

هو التراب أولي جيك والطوب أولي جد لك والحجر أولي جد لك والثلج قد مني مني سلو اللي في سلو سكني سي يعني قليل كان سي كان والقدمات يوم يدين اللي كنا سي كلام ونحو ذلك أقدام له قدر ولا يجوز bìrìjáǹtì àyùmọ̀tìbò òkúta tí wọ́n ti sún òkúta ní tí wọ́n ti sún wọ́n ní kò tọ́ka ní sísá mú wọ́n ní àfírí ẹni wọ́n ká ní sísá mú wọ́n ní àṣàbì pákó wọ́n ní àmọ́ tuntun dà mú wọ́n ní àṣìṣì ìbò kókó wọ́n ní ká ní ṣe tààmù wọ́n náà àwìhí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wọ́n rú sọ àti àyọ̀ǹda fún ìrìnàrídì fẹnitọ́rẹ̀ ti ha ìpè ńlẹ̀ hajjari ó fi fẹ́ǹsì tí wọ́n fi blọ́ọ̀kù mọ́ kó fi ṣe ẹ̀yàmú wà tó abọ́dúnárì fẹ́ǹsì lásánà kó fi ṣe ẹ̀yàmú ńlá yẹ́bi ìmọ̀ náà wò ní àgbẹ̀rẹ̀ tí ó bá rí nǹkan mi tó fi ṣe àdìpẹ́ta ìṣàlá oníwọ̀ súnà nùhù àwọn súnà fẹ́yà mú ọ̀pọ̀ tẹ̀bílù sọ̀rọ̀ wọ́n ní ẹ̀fíta àwọn ń ṣe ni pé wọ́n á lè fọwọ́ kan ilẹ̀ ilẹ̀ kan náà láàmì ìbọjú láàmì bọ àwọn náírà o ẹsẹ̀ àkọ́kọ́ àìbọjú tẹ̀gì bí ìdùsọ̀ ìyèjì ní ọmọdé àmọ́ lèkì ètò wọn fọwọ́ máa lẹ̀ lẹ́ẹ̀kejì fi bọ́jú wọn tún náà tẹ̀gì bí ìdùsọ̀ ìyèjì ìyàtọ̀ wà má sọ máa báyìí náà lè kú àìní bákan àwọn mi gbọ́ ọwọ́ wa débi kí ni ọmọ ọwọ́ wọn ní èrè bàrá ìbò wọn dùn yẹn wọ́n tún náà wá ní pé kẹ́gbọ́n pé kó kọjá ọmọ ọwọ́ dé mẹ́rin pàpọ̀ yìí wọ́n ní tún náà ọmọ ní kíá wọ́n tẹ̀lé síìlù kẹwàá tó tẹ̀lé àwọn náà wọ́n ní tún náà wọ́n fọ́dọ̀ ìlú àwọn nǹkan tó lọ́la ti ẹ̀ka ṣe fọwọ́ ọ̀tún gbágbá ìgbẹ̀rẹ̀ rẹ̀ fọ́pàá ọgbọ́ pọ̀pá ọ̀tún náà kálùkà àlàáfíà wọ́n ni wọ́n takùdí mú zóhìrì zìrọ́ọ̀ì alàbàfínì ọgbẹ́ tọ́wọ́ ẹgbọ́ pàtàwọ́ ṣáájú inú ọwọ́ wọ mọ̀kọ̀dámihì aláàmù àkọlù ẹgbọ́ pàwájú báyìí ẹgbọ́ pàrọ̀ sí ẹ̀yìn wọ́n ni ṣọ́nà ni ọ̀rọ̀ ti ah, mọ́tàbà mọ́lẹ̀ wọ́n ni wọ́n kéde ẹgbọ́ ẹgbẹ́ pẹ̀lú ìjánáàmú pẹ̀lú ojú gbogbo tí ma ń já lúwà lánà ló dá fẹ̀yà mú òun wá ní ju ìdí lọ mọ́gàrí lọ́mọ́gà wọ́n ni wọ́n ti sọ́lá tàbí ìdọ̀tá ní bìtàyà mẹ́wàá ṣẹ́fà ولا تصلى فريدتان Mọ̀lẹ́kí a ní ẹgbọ́dọ̀ fi táyà mú mú kí wọn ọ̀rọ̀ ìyà méjì ọdún Wọ́n ti ṣe ìgbàlẹ̀ fún ìṣá ìwà dé ẹ̀sùn gbọ́dọ̀ wá sí táyà ń fèrè nígbà kọ́kọ́ wá sí jà ọlọ́ tí wọ́n wọ́n ní sè wọ́n lẹ̀ gbọ́dọ̀ sí táyà táyà gbọ́mù ẹ̀yọ̀ kan kí ìta àgbà dájú bùkátà bùkátà bùkátà bọ̀rọ̀ ẹ̀rí wọ́n lẹ́rìí fún kẹfọ́n náà wọ́n lóṣù èèyàn gbọ́dọ̀ fi táyà múnú kan kí ọ̀rọ̀ yẹn méjì wọ́n mọ́ ń tàyà mìíràn máa ní parí jẹ́ẹ̀bẹ̀ ìlàwó nà wà fílù ọ lè kí mọ́tò nìkan kọrin lọ́sílà kọ́ ẹbí ọrụ ẹ̀ká tó lọ́mílà ọ sí ọ̀rọ̀ ẹ̀ká àti àti lọ́mílà tó kọ́ bàdà wà wọ́n tọ́sùn láti fi sọ̀rọ̀ táwọn ọ̀pẹ́ táwọn ká bọ́ sí kó jọba ẹ̀kọ́ wo ní ọ̀fi wọn wọ́n lẹ́yìn yẹn kò jù lọ tásìkò sì sí ìlọ bọ́ tásìkò òun ni. wọ́n jẹ́ ẹ̀sẹ̀ fi tẹ̀yà múmi náà fílẹ̀ bákan náà bọ́bá ṣe tẹ̀yà múmu láti fi kí òun náà fílẹ̀ ọ lè fi kí ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fi kí ọ̀ràn àyàn lẹ́yìn tí ọ̀bì ti kọ́kọ́ fi kí náà fílẹ̀ náà. lápòjúwe pé ẹnìkan ló sì ó kí wọn ọ̀rọ̀ yẹn olùwàwẹ̀ yẹn náà fílà fílà kò jú ẹ̀ wà máa ń sọ lẹ́rẹ̀ ẹ̀ṣà tí a bá kí wọn ẹ̀ṣà bí tẹ̀yà mú pẹ̀lú táyà kan kọ́ ọmọ ní ṣẹ́fẹ́ ìwọ̀lẹ̀ kí àwọn ọmọkiri wọn èyí ti ṣẹ́fẹ́ wọ́pẹ̀ ìṣeré súnà ní o súnà bá ti máa ń fún ó fẹ́ pé ju báwa fi ṣe lọ ní pàtàkì ìdí ọlọ́dún ní jíròrò tẹ̀gá kí ni tẹ̀gá tí ṣẹ́fẹ́ wà lẹ́yìn ẹ̀ṣà àwọn máa ń tẹ wọ́n kiri kí àwọn wọ́n ti ń dọ̀bẹ̀ ní àwọn àtúgbọ̀rùn èyí tí wọ́n kí wọn ní àwọn ará ti dáná ìṣẹ́ ìrìn ní ọmọ báyìí tọ́jú kiri ṣe ẹgbẹ́ tí ìṣàkàkà ó ìrẹ̀lẹ́ ìṣàkó ayọ̀kọ̀dọ̀ ìrẹ̀lẹ́ àwọn ìṣẹ́ sọ̀tí ó tọ̀ ní ẹbí wọn kí mọ́lẹ́ ogun kọ́ ní ó kọ́ fà rẹ̀ ó ń tọ̀ wọ́n kí wọn lè dìde lọ kí ṣàfẹ́ pẹ̀lú wítìrì báàdà lẹ́yìn tó píṣà ìta mìíràn ìta àfihàn lẹ́yìn ní ìdílé wọ́n ní ọ píṣà kan ó wá gbogbo lọ ṣáàpì lọ ọkọ lọ yàtọ̀ àbúrú ìjọba lọ́wọ́ tó ṣáàpì àti wítìrì oníkòdà báwọn kan fẹ́ sí làámú yẹ kí wọn ọ̀ràn yẹn àti nọ́bílà ó gbọdọ̀ kọ̀nẹ́tì mọ́ ara wọn mìíràn lórí pàápàá lórí láyé ní ìdílé wà máa ń tẹ̀yà mọ́nà ní ìjànàbá ní bá yẹ jànàbá ló ló ló fà á tó fi náà mú mu. pẹ̀lú abúdà nínú ìjà ti ha ọ̀pọ̀dọ̀ dàníyàn àgbẹ̀ jànàbá lọ́fẹ́ bí báyà nínú ìyẹn gbogbo rà rẹ̀. sóyè ọ̀rọ̀ akọ̀bìnrin kóbìnrin tọ́jú ẹ̀ fẹ́ni tó bá tó lọ́tọ́jú ẹ̀ tọ́sí ló náà wọ́n máa dàbí kí wọ́n fọ́ ọ̀rọ̀ haidọ̀ ní fọ́síwẹ́wẹ́ jù lẹ́yìn àwọn ṣàfihàn àmàlùfíà rẹ̀. tó ní ìṣàlá ìfọ̀nàkà haid. wọ́n ní sáà tọ́bánikẹ́ pé àwọn obìnrin sí ọ̀nà ilé mẹ́rin ni wọ́n pẹ́ sí níbàámu pé ń ṣe haidọ̀ ni kò sí haidọ̀ ni ó ti bẹ̀rẹ̀ ni kò sí bẹ̀rẹ̀ ni ọ̀nà mélòó ni obìnrin pẹ́ sí nínú sílà yìí ó dákọ̀ ọ̀nà mẹ́ta tíra ní ìgbà kọ́mẹ́ máa fẹ́ kọjá tíra. ó ní wọn ní sáà mo fi tàdá àtún wọn mọ̀ ṣáàdì àtún wà hàmì. mẹ́ta ni obìnrin ní ìwòye sí obìnrin ti háìdọ̀ ní ti háìdọ̀ mo fi tàdá àtún ẹ̀rí. wọ́n mọ̀ ṣáàdì àtún wà hàmì. mo fi tàdá àtún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ olùsẹ̀sẹ̀ kò sí àrẹ ayẹ̀ rẹ̀ olùsẹ̀sẹ̀ sí máa ṣe ni ó ní ìdájọ́ sí ẹ̀. mọ̀ọ́tẹ́ẹ̀dẹ̀ ní kí ṣe é ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì ti mọ àlàáfíà tó pẹ̀lú ìsìn. ẹlẹ́ẹ̀kẹta ni sóbìnrin tí ó lóyún náà lè ṣe ayédọ̀ lọ́dọ̀ àwọn ọmọ àdìkí wọn níbẹ̀ àwọn náà tó wá fún wọn ní kéjì ọ̀tọ̀ olóyún tí ń ṣe ayédọ̀ ọ̀nà mẹ́ta tí wọ́n bọ́ fún wọn lọ́wọ́ ìtàdáyà tó ومعتادة وحمل وأقصد الحيض للمبتدع أنا شو في حيض لبن ما في بالنهار وش حيض لبن وهذا يحتمل في حيض ní first time ayé rẹ̀ ó wà lónìí lọ́la ọ̀túnla ẹgbẹ́mẹ́rin dọ́kà àrùn dọ́kà ẹ̀fà dọ́kà èdè dọ́kà ẹ̀jọ dọ́kà ẹ̀sán dọ́kà ẹ̀wà dọ́kà ọ̀pẹ̀lá dọ́kà èjìlá dọ́kà ẹ̀dàlá dọ́kà ẹ̀rẹ̀lá dọ́kà ẹ̀ẹ́dógún ọ̀dọ́kà ẹ̀ ó ní ó pọ̀ jù àìrú ẹ̀rí tí kéde sí o ló jẹ́ bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ yàwó dàbẹ́ kàtà ó dà wà á sábẹ̀rẹ̀ ayé ayé pọ̀ jù obìnrin lè lè mọ̀ bẹ́ẹ̀ dà fẹ́yìn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè mọ̀ náà rẹ̀ kọ́ mi á sọ̀rọ̀ gbọ́dọ̀ ju kí kéde sí o. Tí wọ́n á ti bẹ́ẹ̀ lọ́wọ́ yín, ẹ̀rọ lẹ́yìn ìgbà tí ó wà áfà ti gbèjú tí wọ́n ti wọ́n lẹ́jẹ̀ ẹ̀sùn ní tó ti kúrò ní áàrùbù ó ti di mùsàkáàbù ẹ̀jẹ̀ ń ti kúrò lẹ́jẹ̀ háìlọ̀ ó ti di ẹ̀jẹ̀ ìsìháàbù. wọ́n ní mo àti àdà ìyẹn lẹ́ẹ̀kejì lóbìnrin tó ti ní àládà tiẹ̀ nígbà tí wọ́n fún ní ọjọ́ olókélé ọjọ́ òní ó pọ̀ jù áádẹ́tù hàrà tó ti mọ̀ lẹ́ládà ọjọ́ kan náà ní àdàrẹ̀ lórí ìfọdọ́ méjì ṣe tọ́mẹ́tì náà àdàrẹ̀ lórí ìfọdọ́ méjì ṣe ọjọ́ méjì òun náà ní ó kàkúrò jù ṣùgbọ́n gbà ní fẹ̀yìntà máa dá bí ẹgbẹ́mọ̀ ẹlòmíì lè ní àádà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ obìnrin ní ordinary lè jẹ́ láti di ọdún mẹ́fà lábẹ́jú rẹ̀ tí ó bá ti háìdọ̀ ṣe fún three days. yóò kàbẹ́ lọ́kàn ni yóò kàbẹ́ ní máa ṣáyà rẹ̀ fún lọ́mọ kẹ́ni lọ́mọ three days àwọn ẹ̀ṣẹ́ kò bá kò bá sọ̀rọ̀ lọ́jọ́ ẹ̀ṣẹ̀ yẹn kò sọ̀rọ̀ kí ni ọjọ́ ìka ara wọ́n dà tó fẹ́ ní ọjọ́ kẹfà ẹ̀ka kan fẹ́ ó fẹ́ sí ìfẹ́ mi ó lọ lè tó ìgbàlú mẹ́ ó lè lékún sàlámàtà àyíyá days pẹ̀lú bọ́n tó gbọdọ̀ fún ọ sí ìdàmí pé máa lám tùjáwé kọ̀mùsátà aṣọ àyà òmà gbogbo ó fẹ́ ṣéǹdì ó fẹ́ ṣéǹdì kò gbọdọ̀ kọjá fifteen days obìnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ń fi seven days sí haidọ̀ ẹni akọ́dọ̀ tó máa fi seven sí wáyé tó fi kú ó lè ṣéǹdì but seven wọ́n wọ́n wọ́n ṣéǹdì bíi eight bíi nine ó lọ ten ó lọ. kò sáà gbọdọ̀ ó wá dẹ ní ṣe kọjá days owó yẹn lóṣẹ̀ yóò ní bí àlèmọ̀ ọ̀táàdà àti ìṣèkà tó sọ̀tẹ̀ àlèmọ̀ ọ̀táàdà wọ́n lè àmì àwọn àbá àbáyé kí ní ó fún mẹ́kẹ̀rẹ̀ tó lóyún ó fún mọ̀ sí haidọ̀ bá àdàtà láàkàtì aṣùrò lẹ́yìn tó yìn rẹ̀ ti kódún oṣù mẹ́ta ó dàbí ilé ìmọ̀ ó mẹ́ta ọdún ma wá ṣe haidọ̀ ṣùgbọ́n o kò gbọ́dọ̀ ṣe ju fámísẹ́tẹ̀ aṣáàrọ̀ ìyàwó máa ń lọ owó ẹbí ni fifteen days lọ. ó ní tí olóyún wá lè ní haidọ̀ kọjá for fifteen days wọ́n ní wàbá àdàsí tàbí náà. olókòóṣù nígbà míì kó ló yan mi láta oṣù mẹ́fà ó tún lọ sí àìdọ́ bí àwọn twenty ṣe wà náà wá rẹ̀ bó tẹ̀ pé tọ́wọ́ kan sọ ní pé olóyún ò lè sí àìdọ́ ìtí wọ́n ti gbọ́dọ̀ rẹ̀ ni pé àwọn ọmọdé lóyún lè sí tí wọ́n ẹ̀gẹ̀ tó bá jọ mọ́ lásìkò orí tó ní ó lè kò ní kò ní gbà lọ. bọ̀dọ̀ àwọn àtọ́lẹ́lẹ́ orí olóyún ò lè fi háìdọ̀ ńkọ́ wọ́n ní tí olóyún ńkọ́ kì í ṣe háìdọ̀ ẹ̀jẹ̀ ni òun sì ní ọ̀wọ̀ tí ó tọ̀. ìtọ́wọ́ ẹ̀kẹ́ mo ní ó yẹ kó yẹ jẹ́ kí ni kí wọ́n pè é ní ọ̀nà mẹ́rin abẹ́bọ̀rọ̀. ìran háìdọ̀ ní ètò àti ní mùbùtádàtù àti ní mùtádàtù àti ní káàmì wọ́n ní mùláfákọ̀ ó lè bá ayé yẹn pé ní ẹni tí haidọ̀ rẹ̀ ń ṣe ṣégeṣège fàyíǹtà kọ́tù àjẹmù tí ó yẹ pé haidọ̀ ń wá lónìí ìmọ̀ ọlọ́la haidọ̀ lónìí ìmọ̀ ọlọ́la lẹ́fàkọ́t ayé àmọ̀hù ọ̀ọ́ máa ọmọ kábàrà rẹ̀ bó ló yẹ ó ń tàn sí àìdẹ̀ fún ọjọ́ méjì láti ọjọ́ méjì yẹn ó lọ rẹ̀ lọ́kẹta níjọ́ kàárọ̀ ní láti padà níjọ́ kẹ̀ẹ́dẹ́ ó tún wẹ̀ níjọ́ kẹ̀ẹ́dẹ́ra torí kí ni kò sábúrú mẹ́. ṣé èyí tí ò bá sì kọjá ti stage break tó bẹ̀rẹ̀ hàn yẹn kò ní bẹ̀ ẹ máa kà máa wọn láti sọ pọ́t àìgbé ànáwó ni ó máa kà wọ́n bẹ́ẹ̀ hàtì àtìká mílẹ̀ àádọ́ta àwọn tí táwọn ọjọ́ tí fi ń ṣe àdọ̀bí ní òbí pé wọ́n máa ń bẹ̀rẹ̀ ọlá sáyẹn rẹ̀. ṣùgbọ́n o nígbà tó wá kàn wá nígbà tó nípa ara rẹ̀ kò tó kàn wá bẹ̀ gẹ́gẹ́ tó kan arábìnrin yẹn ń bẹ̀ nípa àjọṣe ẹni pé kí ni ẹni tó ń àìdọ̀ lè ṣe kí ni ò lè ṣe wọ̀lá yẹ fẹ́ lò lè bá ṣe àìdọ̀ lọ́wọ́ ìwọ ni kó kí ní ẹ̀bá ń bẹ ní haiji èwọ̀ ní kó ṣe kọ̀wà yẹwà aṣọ ti mọ̀tàrà àná nígbàtà ní láti lọ sí haiji káàmù pé lórí náà bí ẹ̀yọ̀ kan wọ́n kó bọ̀ ìyàwó lọ́wọ́ àwọn ń bẹ wọ́n ń sí lọ. ó sọ tí ọdún ṣiṣẹ́ ọ̀nà wáyé bá rí á ọ̀pọ̀dà wá sí hajj nínú mi nìkan wá ní kíní ìfẹ́ wá dà báyìí lẹ́bi ní kí ló ṣẹlẹ̀ sí o àjọ àtúkì àìdá síkì ṣe ọ̀sẹ̀ bí ṣe àìdá ni nígbà ní ìkan méjì ní ṣe àìsà pé ní gẹ̀ẹ́sì ló wá táwọn yòókù àwọn tí àwọn jọ wá tí wọ́n ẹgbẹ́ ìrírí bí owó díẹ̀ ó gbé wọn lẹ́bi ní ṣe àìdá lọ́wọ́ ló ti dé ní oníbẹ̀rẹ̀ wọ́n ti gbé wọn lọ́kọ́ lọ́kọ́ إنما ذلك عرق كتبه الله على بنات آدم إذا لم يكن ما bọ́lá ti kọ́ ilé gbogbo obìnrin ọmọ náà yàrá mọ̀ ní orí nù. Ẹbí ni ẹ̀kọ́ wọ̀ rí. Efu àdínkù lẹ́nà ẹ̀fọ́ àrò ìhàj. Gbogbo nǹkan lára bí ìmọ̀ ń ṣe ọ̀nà ọ̀la ṣe làbẹ́ ìpàdé làbẹ́kà. Gbogbo dábí ń ṣe nínú àwọn ṣe hajj. Ọmọ rẹ̀ bá àwọn abẹ́ lọ gbogbo àlàkà, ọba àwọn àlàkà. غير أن لا تطوفي بالبيت وما في توافل توافل توافل لا يبين لا يبين في ونيكو مرة إني بس نيكو مرة تي كبار توافل كل توافل أفعلي دون ولا توافل إيه توافل هذا زمن يحب حاجة ولا نص المصحف إذا كان فيها هذه وما في نيكو مرة فيها كلمة فيها مبدأ مصحف لو وانا كي اعطيها مادة مصحف لو اعطيها مادة بحي ولا دخول ممثلة اي فهو قلنا لي مادة ما كان بيتوت تاكم تاكم تاكم تاكم إيه، تاكم تاكم إلينا بنجلة إيه؟ نوي اسمه إيه، بنجلة يعني ليش أنا أبغى ينفعوا إيه بن تبا يعني كده لو تبغى بدي ولو إلينا كوسي كوسي كوسي أتبع ولا دخول منزلي هو من راسي لا يجوا في هذا الوقت wàléyìnhá ṣùgbọ́n tí yẹn bá ń sin àgbà wọn kò lè gbàgbà lọ́dọ̀ yóò wá ṣọ́ra yẹn fún ọ̀dọ́ òṣọ omi kó san àwẹ̀ tí ó kò gbà kó san padà dúnà sọ̀rọ̀ èyí san ìyẹn padà èyí san ẹni padà tí yẹn bá fi háì jù ọdún lẹ́yìn ó san àwẹ̀ padà ní days padà wà kẹrọ àtọ̀ ajá ìzà tí èyí ẹni tó ń ṣe hajj bá kàkọ́ àmì sórí ó lè máa kàkọ́ àmì ilé ó máa kà lórí wọlá ìṣẹ́gun lè náà jẹ́ oṣù mọ̀ nípa tí wọ́n fi hajj lọ́wọ́ ó ní wàlá máa báyìí na sóòrò wọ̀ sí ha wà rúkú bàtẹ́ ìhà ọkọ̀ rẹ̀ ò lè ní access sí sóòrò sóòrò wà ní ikọ̀ sóòrò àyà ní onípa tí wọ́n fi hajj lọ́wọ́. Turkiya fi annifa fi tare duba Islam insha Allah. ونفصل النفاق آه النفاق والنفاق كالحيض قولي إذا جاءت لهم بفهم عايز أعطى ولقوا لقوا لهم بفهم نفاق في منعه لا بأتي في أنبان نفاق لها إنت هاي ما نصف هنا نفاق نوقف هنا وأكثره ستون يوم أوتي وأكثر نفاق هي أوتي أداء أوتي أداء gbọdọ̀ ju ọgọ́ta ọjọ́ lọ fàyílà kọ́tọ̀ àdámù bẹ́ẹ̀ ẹ̀ bá ti dúró lára ẹni bímọ wọ̀lọ́wọ́ fi yẹ́wò mi rì láàdá kọ́dà ó jẹ́ pé ọjọ́ tó bímọ náà ni ọ̀rẹ́ jẹ̀mọ́ wọ̀lọ́wọ́ fi yẹ́wò mi rì láàdá kí gbọ́dọ̀ obìnrin bímọ ó rẹ́jẹ̀ bí ẹ lóòótọ́ pẹ̀lú wá rí wà lọ́sọ́ kò bá rẹ́jẹ̀ mọ́ ọ̀hún ó ti parí kí ni ó parí ní fáàsì náà lọ ìbùdó sọ̀rọ̀ yóò lọ wẹ̀ ọ̀sán lẹ́t àgẹ́sì àti àbúrúkú tí ń gbẹ́ pé á ah, ẹni bá bí mọ̀ ní kí wọ́n ti ogójì mọ́lẹ́tì níyọ. Òyìnbí tó bí ẹni tó bí ma láti má fi hàn ní gbogbo nìfàsì. Bí ẹ bá jẹ́ ẹni tó bí ma, jẹ́jẹ́ nìfàsì rẹ̀ fẹ́ ní dọ́tọ̀ bí jẹjẹ. Ọjọ́ náà lọ́lọ́wọ́ ẹ̀ ọ̀rùn rẹ̀ bí wọ́n dáná rẹ̀. Hmm? Ẹ bá bá lè dúró kí dògókì. Bọ́ọ̀ ìdògókì sọ kí, ó dàgbà wọn táwọn máa fi rí ní ẹ̀jẹ̀ ní fáṣù ọlọ wẹ̀kọ́ ti parí àláàdà ọ̀sùn máa ń tẹ̀bára rẹ̀ ṣùgbọ́n o ẹni tó bímọ láti ọjọ́ méjì tó ń dẹ̀ mọ́ ó bá lọ́wọ́ ọ̀sọ̀ ọjọ́ kààrún tó wọ́n rẹ̀ ti padà ẹ̀jẹ̀ fínú tó ní fáṣù ní háyà ó ní fa ìlà àwádà àgbàmù tẹ́sẹ̀ ń bá padà wá palẹ̀ kún orí rẹ̀ á wò pé ìgbà wo lọ́jọ́ kọ́ wẹ̀rẹ́ mo wẹ̀rẹ́ ó di fọ́tò fọ́ pé bá èyí orí mo wẹ̀rẹ́ kí ni wọ́n di fọ́tò kí ni ọ̀pẹ́bà ó ní pàyínkánà báyìí náà wọ́n wọ́n mú fẹ́ tú ẹ́ wọ́n mú fẹ́ tá àmàlà lọ́wọ́ ọ́n ti òní ìfẹ́ mú sí ọ̀pẹ́bà ó ti tú ẹ̀ ó ti sáré ìgbà láti bí láti fi ṣíṣe ó ní ìwòsàn ọkọ fáàmù sáání àìdán àìdán lórí ìbáfọ́ ẹ̀jẹ̀ gbére bá dé ó sọ sílẹ̀ ó ti parí ìfẹ́ǹsọ̀ lórí láti òye kò lè sí thirteen of October ó wọ̀ lórí ẹlẹ́pẹ̀lẹ́ ó wá di nineteen of October ó ti wá rí ẹ̀jẹ̀ fẹ̀rẹ̀ náà ó yẹ ìwé yẹn ní pọ́ láti báwò kí ló ní ta kí ló ní kó wá lẹ́gbẹ̀ẹ́ náà lórí sí ọ̀rọ̀ kó bá lókè yẹn kí ló rí yẹn ẹ̀jẹ̀ ó yẹn ó wá rí náà lè bá wọn lọ́gbà lè bá wọn lọ ẹ̀jẹ̀ ó yẹn ìwà ìgbọ̀nsìn wọ́n ti tó ti lè fi ó bà lẹ́yìn tó kí ó ti lọ ó ní pàdé àwọn àtàrà ẹ̀jẹ̀ ń padà àwọn àdá ẹ̀jẹ̀ ń padà wá wá فيكان بينهما خمسة عشر يوما لكن إن شاء الله في بلان أول حاجة جديدة واحدة fifteen days ni or for action more than كان الثاني الجنسي لكن أيضا أيضا وإلا يجوه إلا لو إيد month إيد month up to fifteen days ها كان أجل بعد واحد 14 days in seven days, in twelve days, eleven days, huh? one round. Dùm ilẹ̀ ìwọ̀n ẹ̀jẹ̀ àkọ́kọ́ á fi ẹ̀jẹ̀ kejì á fi lẹ́ẹ̀mọ̀. Fẹ́rẹ́sì mi kà máa mi mẹ̀fà nípa àwọn àti àtẹ̀fà lòkìkà lè máa ń sábà sàrí àlẹ́kọ̀ọ́ ni. Èmi ò ti wẹ́ á sábà kan. Àwọn àlẹ́kọ̀ọ́ ọmọ tó wẹ́ ní wọ́n lé àyà yóò rẹ̀ lẹ́tí rẹ̀ ẹ̀ láti bí láti rí ìṣẹ́ wẹ̀ àà èdè ẹ̀rí o háìdù ẹ̀rí háìdù ní èdè ẹ̀rí tó tọ́jú ó báyìí ní mọ́sálà ó yẹ ká kà dé pèsè àtúpà yìí ó yẹ ká parí lẹ́yìn lákàdé sí wàlẹ́ ẹ̀bọ̀n ẹ̀dẹ́ àwọn àsìkò tí èèyàn fi ń kírun àsìkò wọn lọ́dọ̀ máàlì kíyà àsìkò méjì ní bẹ̀ gbogbo àsìkò gbogbo olórí ó lásìkò méjì àdúgbò ló lásìkò mẹ́ta gbogbo òun láyé lórí kí ni àsìkò mẹ́ta anúrọ́pù síyà anúrọ́pù sọ̀rọ̀ àsìkò rọ́pù ìkọ̀rọ̀ àsìkò pé nọ́mbà kan sí ẹgbẹ́ sí ọ̀rẹ́ àsìkò méjì ń bẹ kéde nọ́mbà kan ó ti bọ́ lásìkò lọ́rùn rí àbùkù kẹta rẹ lẹ́yìn bá tí wọ́n bẹ̀ kì í fi àdáàrò rẹ̀ ṣe kọ̀ọ̀lá òun ṣe ẹ̀ ń san dèdè ni. Tí ẹ bá tí mu lásìkò àti ìkúlẹ̀ àlásìkò dọ̀lúrí àsìkò ní ẹ̀kì gbogbo òwúrò wá ní ló wá ní àsìkò yìí. Ó ní àlọ́ ni àpàdé àdìwọ́pù ní káàdì ìdìbò àsìkò tó fẹ́ kò dáa gbọ́dọ̀ kọ́kọ́ la fẹ́ kí àyílà mínísà wà ní ṣàkóso láti gbà tó wọ́n bá tilẹ̀ kà ní ìlà ákéré ìfọ́mà ìgbà tí kò jí ní bá ti dà gẹ́gẹ́ bí ní gòbí ní tó bá ti gòbí ní ìgbà gbogbo àtọ́gbọ́n àdúgbò ìyá rẹ̀ ẹ̀gbẹ́ rẹ̀ lásìkò tó ń fi yẹ̀ kà àsìkò tí ẹ lè fi lọ báwo yẹn dìlé rẹ ẹ dìlé rẹ mọ ẹ má sì lè yẹ kọjá ìlà arábìnrin lọkọ ìgbà tó òjì bòjì yóò kùn débi pé àbẹ̀bí yóò kùn bí ní ìgbà wọn ní àsìkò ọ̀tá yìí. wọ́n ní mo kọ́ ìwé làásù ẹ̀rọ ẹ̀sìnkò èsì yáàdì fún ìwọ̀n àlátàrí mílíọ̀n kọ́ ọ̀ma lásìkò tó sí òdi ọdún láti gbòdì ilé ìwé bẹ̀rẹ̀. ìlà ẹ̀jẹ̀ ṣùrọ̀ dìgbà tí òun bá bẹ̀rẹ̀ sí máa mú yẹ̀lò wá. ẹnì ìgbàlá pàṣẹ lọ wọ ènìyàn ìpamọ́ kọ́lọ̀ máa tẹ́jì tí kọ́lọ̀ òun bá fi ẹ̀sìn lè kí àwọn méjì àsìkò dọ̀rúrí wọn wọ̀dọ̀rúrí yìí máa pé tí ẹ bá pè wọn lórí àtàkìlì sígbà wọn á ah, ẹ sọ̀rọ̀ àsìkò ẹ̀ ti wọn gbọdọ̀ dọ̀rúrí ni tí ló gẹ́gẹ́ pé bóyá ẹ̀sìn nàbẹ́ èyí lójì abẹ́ ti ẹ̀gà pé lóbi lè mú ní kí wọn ní àsìkò yẹn nígbà tí òòrùn bá fẹ́ wọ̀ wọ́n ní mọ́tà okùn mọ́bìlì wọ́n tún fìyà àgùntì mọ́bìlì ni kọ́ dèrò máa kò sọ́lì بعد شروطها فما مالكية واني هما بربي واني داولي lásìkò mọ́bílì ogun lásìkò kan lónìí lásìkò tẹ́ẹ̀fì tí mo máa gíríbì tẹ́ẹ̀fì fún gbogbo amájẹ̀mú máa gíríbì tẹ́ẹ̀fì pé yẹ́nyẹ́ náà lásìkò rẹ̀. wọ́n mú káàmù ní àṣà àkọlù síyáàrù fún àṣà mi nà gíríbì ṣàfàkì nígbà tí tíláì àròpé òun tí ó bá ti lẹ́yìn àwọ̀lù di ìdẹ́ka ẹ̀bá mẹ́ta àkọ́kọ́ òru ìgbà náà láti kó ìyáàrù ẹ̀ṣá abẹ́rẹ̀ wọ̀dọ̀rúurì yúhá àsìkòdọ̀rúurì ẹ̀ṣá ìlàtì olóra ìlú fàjò wọ́n sì lè kí wọn ẹ̀ṣá láfta tí ìdáka ẹ̀dá mẹ́ta àkọ́kọ́ bá lọ ṣùgbọ́n kò wá ní jásìkò ìyáàrù náà tẹ̀lé bá kí ọdún Ẹni gbogbo olùmọ̀ láyé lórí wọ́pùtù àtìyá láti ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ ká ìgbàgbẹ́ ọmọ ká wọ́pùtù dẹ̀rúrọ̀ lẹ́yìn ìgbèríkọ́ kò lọ́nà àmọ́ dẹ̀rú lílo pé mo ní kí mo ní bàtà sí pé ànáwó bí ẹ ṣùgbàgbé àbí mi ṣíyá àbẹ̀gbàgbé. الله سبحانه وتعالى الطريقات الثلث الأول إذا كان عندك فكرة بقطاع الدين شاكر فيها lẹ́yìn ìjọba ìdámẹ́ta tí wọ́n tún jẹ́ ọ̀rọ̀ méjìlá wáyé gbígbà tí à ń retí káyọ̀ sílẹ̀ yìí lọ ẹsẹ̀ lè kíkẹ́ rẹ̀ o lọ́wọ́ kò jẹ́ ni wọ́n ti pẹ̀lú wọn. pé wọ́n ó ku àṣọ ìwọ̀n mọ̀kútà wọ̀lẹ̀ sọ àtìkù tí ẹ bí ẹ̀ ká ṣùgbọ́n mílíọ̀nù ìfájú láti ìgbà táyà lè fẹ́jà lè má ti yọ ilẹ̀ ìfàd dìgbà tí a ti bẹ̀rẹ̀ sí máa rí funfun dáadáa. wàdàrúrì yìí ẹtún lè láǹfààní àti kí ìrùn ìṣá ẹ̀rùn ṣubú ìnáwó wọn ní òde wákù dọ̀rúrì ìlà àtẹ̀rù ìṣàmùsí dìgbà tó mú bá ti wọ̀. ọmọ tá a kan wọn ni wọ́n tú ẹ̀dẹ̀kìyà ọ̀wọ́kú الضرورة والقضاء في الجميع ما وراء ذلك ẹni bá ń tí àwọn ọ̀run tí a dákọ̀ ní àwọn àsìkò tó ti já láwọn àsìkò tí yóò tó àwọn àsìkò yìí ìwòǹtò ń kọ́ kọ̀dọ̀ òwò ni kò ṣe àdá kọ̀dọ̀ òwò ni kí ni ìṣe àdá. wọ́n á kọ́ra sọ́lá àtẹ́gbọ́ ẹnikẹ́ni tó bá wá dáàmú dúró tí ò kírun hátà fọ́nà bẹ̀rọ̀ kùtùwà tásìkò òun yẹn ti wá lọ ọ̀pọ̀ àlẹ́ yìí bá ń bọ̀ náà bíi ó sọlọ́ ǹdọ́wọ́ ó sọlọ́ ǹdọ́wọ́ ilà yà kúrò náà fi yẹn àfi kó jẹ́ pé ìgbàgbé ló ṣe àwọn náà yìí jẹ́ pé ń ṣe ń sùn bákan náà wà látòsọ́ náà fìlà tún èèwọ̀ ní ká kí náà fìlà bá àdàpọ̀ láti lẹ́yìn ìrun àṣùbà ìwọ ní ká kí náfìlà kálábí kí àlùwà tán àgbọ̀dọ̀ kí náfìlà kankan ìdáhùn sí fún ìṣàmùsì ìgbà tó wọ́n fi yọ dáadáa. wọ́n bá àdàsọ̀ láti làásù bákan náà lẹ́yìn àlàásùrù àkúgbọ̀dọ̀ kí náfìlà ìdáhùn láti magrib ìgbà tá a fi wọ́n kí magrib wọlé bákan náà wọ́n bá àdàsọ̀ lórí àlùfáàjì lẹ́yìn ìjọba tó wá kálífẹ́lẹ̀ yìí máa yọ fún náà àkúgbọ̀dọ̀ kí náfìlà kankan ìlàlọ́wẹ́rù dàrí náà tí ma yan náà sílẹ̀ lóòmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wá rán sí àwọn ń sọ ikó sùn gbàgbé ó lè yan náà sílẹ̀ tiẹ̀ bákan náà láwọn àsìkò tí àtún gbọdọ̀ yan náà sílẹ̀ gba màlìkí àǹdí nítorí ẹ̀ńdà jùlọ sí ìmáàmì ìrìnjò máa ti alẹ́lẹ̀ mẹ́mbà tí màámù bá ti jòkó lórí mẹ́mbà ilé ẹ̀kọ́ ìpàkàdé jù wàbá àdàlẹ̀ jùmọ̀ bákan náà gbọdọ̀ fún wọn náà fúlà náà lẹ́yìn júmọ́ hatta yakhruja min al-masjid àfi tí ó bá jẹ́ pé a ti kúrò ní ilé a ti kúrò ní mọ́sálásí a fẹ́ lọ sí ilé سؤال ولا إن شاء الله لدي أكثر سؤال لها سبحانك اللهم الحمد لله لا إله إلا أنت استغفرك